odẹrẹ ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà olújòǹgbé jòǹgbé tó o bá jòǹgbé má má jòǹgbé. Lámídì hmm? àti jẹlẹdẹ yìnbọn yìnbọn ni àti sanwó ẹ ní tìkọtìkọ ṣé kí n sọ nǹkan fún ọ ẹ̀rù ń bà mí. kí ló dé mo ti bọ́ sí agbami ìfẹ́ rẹ̀ ìṣe ló dàbí àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gọ́mọ̀ láàrin ọ̀pẹ wo ọláyẹmí kí ogun tó gbóná bíi ìjògbó kó bẹ́ sílẹ̀ látòkè kódà kí omi inú àgbọn kó máa jò dànù lókè àbákú laṣọ ewúrẹ́. ó wúwo bí irin láti gbà ọ gbọ́ ìgbà mélòó lójú tó ń dán fi ń jọ làmì dí i ìgbà mélòó ló fi pa mí tí ibi aṣọ ẹ̀ kú. Ah, kí ló dé. ìwọ sì ni o kúkú ní ṣòro nítorí wípé àwọn ọmọge pọ̀ jaburata nínú abúlé wa yìí. ọláyẹmí ọbẹ̀ nífẹ̀ẹ́ rẹ lọ́kàn mi kì í ṣe dàárà ọ̀làyẹmí mi oh i love you. Lamidi, Lámídì Lámídì dìde ẹ ká tètè lọ bí tí bàbá rán wa ọgbà àgbo ni. Ah. ọ̀làyẹmí ńkọ́. Ah. ọ̀làyẹmí ṣáájọ́ ń gbé ni. alánimu lásà. Lamidi dákun dúró o ó dàbí pé ọláyẹmí ti fẹ́ sọ ọ́ di wèrè o àbí ṣe bí wọ́n ní tí ẹ̀bìtì ò bá pè é rà ṣe bó yẹ kó fẹ̀yìn fẹ́ lẹ́yìn. Hm, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọláyẹmí ó dàbí pé ó ti fẹ́ kó sí mi lọ́kàn mo nífẹ̀ẹ́ ọmọ ni ẹ ìṣòro tí mo kàn ní ni pé èyí mọ̀ bí mo ti fẹ́ bá a sọ̀rọ̀ mo lè torí gbẹ̀gìrì tiẹ̀ báwọn gbókùdọ̀yọ̀ dákun dúró jẹun bí ní bèrè kan ǹjẹ́ o ti kàwé aláwìyé látọwọ́ jẹ́ ẹ̀fọ́dúnjọ́ àbálàjọ ó ní pé iṣẹ́ lóògùn ìṣẹ́ múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi. iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. ẹ ẹ ó ti tó ó ti tó mo ti mọ ibi tó ń lọ ó ti tó. ṣé ọ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ àbí ọ lè ràn mí lọ́wọ́. kò sọ̀rọ̀. a ní ọ̀sán náà bẹ̀ ìdàpọ̀ òǹtọ̀kẹrẹ ikọ̀ ògbé kan bí òwú dàgbò ẹ̀rẹ́ ni wí fún yín sá. wípé wípé ọ̀pọ̀ èèyàn nínú ìlú yìí ni wọ́n ń wò yín láwò sunkún tẹ́yìn ìwòra yín láwò rẹ̀ nù. sórí jẹun wí fún ọ ẹrù tó bá tọ́ sí tìpà tí ọmọlákẹ́ bá tẹ́rí sí ó ṣeé ṣe kọ́ mú wúlò. ọláyẹmí inú ló ń bí ẹ ìwọ wọ́n kàn fẹ́ wò sẹ́jú akànnì kò wá lè yé wọn bómi ṣe wọnú àgbọn ìwọ mọ̀ tẹ́tí sí arúgbó ọjà rárá ibi tó bá ń lọ gan-an ni kò gbajúmọ̀. <laughs> ẹ wá gbà mí ọ̀pọ̀ ìyá ni mò ń pera rẹ̀ lódù lásìsì dákun jẹ́ ń ránṣẹ́ kan sí lámìdí ó lọ lè bá ń wí fún lámìdí wípé èmi àti ẹ àwà kọ̀ǹfàtìbù. bẹ́ẹ̀ ni àwà kọ̀ǹfàtìbù. adániwáyé ó dákun kàmí ó. lámìdí rẹ ó lásìsì rẹ ó. Lámídì rèé o Lásìsì rèé o. Lámídì rèé o Lásìsì rèé o. Rose and Jimmy. <laughs> yes sir. <laughs> ah bọ̀dá fẹ́ni tẹ́ kọjọ́ mẹ́ta ó tún yín sì sàn wọ́n nínú ìlú wa yìí o. ṣé mo Ìbàdàn lèmi wà bí mo ṣe graduate ní University of Ìbàdàn mo kàn ó pé kí n ṣì wà lọ́hùn kí n máa ṣe fàájì dẹ̀ mo ń ṣe àwọn business kan pẹ́pẹ́pẹ́ lọ́hùn. iyùn náà sì wà dáa bó wà ń gbogbo ìbàdàn. a dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ìbàdàn is cool ìbàdàn is peaceful you know what i'm saying ìbàdàn is very calm you know. ẹ pẹ̀lẹ́ mo ṣe bẹ́yìn gan ti máa kúrò ń lù ní. Oh, hmm. ẹ sáàmù wa ta ṣe kọjá òun òun ló kùnà díẹ̀ o. kí ló ní ẹ ṣe lọ. ẹ sáàmù wa. ok ìdánwò àbí. bẹ́ẹ̀ ni ìdánwò òun náà là ń ada ada. Eh, ìgbà wo lẹ wá fẹ́ padà bá ọ̀nà báyìí. ọ bíi next weekend torí mo ṣe láwọn nǹkan tí mo fẹ́ ṣe ń bàdàn mo ní láti tètè padà lọ. ìdí wàhálà mò ń wò pé bóyá kẹ tó lọ kémi àti rose náà kà wá kí. all right ẹ pẹ̀lẹ́ all right all right ah, ẹ jẹ́ mo ti náwó ọwọ́ mi tán ẹ kàn manage lè ẹ <laughs> ṣe Yes, sir. Yes, sir. sá. ìwé mọ̀dálà sísè bọ̀dá Felix tán gọ́ọ̀bì ẹ̀kọ́ méjì. wàláhì òpùrọ̀ tó jẹ́ pé bọ́ bá ń jẹ̀kọ́ lọ́wọ́ báyìí kí wọ́n wọ́ bọ̀ǹkú bọ̀ǹkú ni ṣùgbọ́n kí ló tọ́pọ̀ fẹ́ lọ sí ilé wọn kí ló fẹ́ lọ sí ilé wọn. Ah, kí ló ń ro ṣé nítorí ọ̀rọ̀ léwu èmi àti ẹmu sí lálọ́ rí wọn lé tọ́wọ́ ọ̀nà. Hmm, bàbá fún ọ kankan mi èmi ò yé ọlọ́mọ gbé alékè o níròyìn tá à ń kọ́ lẹ́nu òsì kó lọ́mọ bá a tún rí ìsèmọ̀ ẹ̀ lọ́dún wá dákẹ́ fún ọlọ́ba ìlànà wá gbọ̀ngàn kan láyé tí bá ti ní ká pé àbíkẹ́ni. yàrá sísì kí ló tún ṣẹlẹ̀ o. ilé ìtẹ̀sí yìí ò bójúmu gbogbo ẹgbẹ́ àwọn ọmọ yín ti wà níléèwé ẹni káwọn ọmọ ti máa roko. ẹ dákun ṣé kí n lọ jalè kí n tó rówó ilé ìwé sani mo béèrè o ṣé kí n jáde kí n tó rówó ilé ìwé san ni gbogbo mo ṣe dúró yìí nísìn àdúrà tí mò ń gba ọ̀sẹ̀ tí ń bọ̀ ni kọ́lọ́run sì jádùá mi ò gbà ọ̀tán. àmọ́ síbẹ̀síbẹ̀ náà orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ títa ríro là ń kọlà tó bá jí iná tán á dẹ̀ wà ni. má jẹ́ bínú sí ọ yàrá mi ti má jẹ́ bínú sí ọ ojúṣe àwọn méjèèjì ní kinní yìí wọ́n ní kọ́kí oríjì kọ́pa kọ́kí oríjì kọ́pa ibi kéjì ọmọ ti lọ ni. sẹ́mi kí ni kò sí tí wọ́n lè ṣe ń bẹ̀ ni wo mi re o gbogbo àdúrà tí mò ń gbà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ mo àgbẹ̀kẹ̀lé mi wá o kọ́lọ́ mọ́sí jẹ́ ká àgbẹ̀kẹ̀lé mi ọjà ṣòfò ni fakati. àwọn tó rí àwọn ọmọ yín jọ jẹ́gbẹ́ wọ́n ti fẹ́ẹ̀ ka ìwé ìwé mẹ́wàá wọn parí àwọn ọmọ tí yóò kúrò lójú kan. ẹ dákun ṣé mo lè wọnú lé lọ kí n lọ máa gbọ́ròyìn tí mo fẹ́ gbọ́. gbígbá gbọ́ròyìn tẹ ẹ bá máa sọ̀rọ̀ yẹn tí àṣeyọ ọkọ wo ni mo wá fẹ́ yọ lọ ẹ wo bó ṣe ń ṣe náà tí ẹ̀ náà ní ọmọ ìwọ lọ́wọ́n bá ṣàánú mi má jẹ́ kí n lẹ́nu ọpẹ́ lórí àwọn ọmọ yìí. nísìnyí iṣẹ́ wo ló ń ṣe nílùú wa. ẹ ọ̀rẹ́ èmi ò mọ oníṣẹ́ kan pàtó ju iṣẹ́ ọlọ́dẹ lọ ìwọ náà wò mí ẹ mo ti dàgbà ju iṣẹ́ kíkọ lọ ìwé sì ló kọ tí ò wọrí àwọn obìnrin sì rèébí yóò lówó lọ́wọ́ wọn ò ní í fẹ́ yàn kí wàá ló fẹ́ kí n ṣe. òdodo wà nù yẹn náà díẹ̀ ọmọkùnrin ni ò ní tó o ní láti wá iṣẹ́ gidi yàtọ̀ sí iṣẹ́ ọlọ́dẹ nìkan tó ń ṣe yẹn. <laughs> gbọ́ felix jọ iṣẹ́ gidi wo ló tún dáa ju iṣẹ́ ọlọ́dẹ lọ fìjìláńtẹ́ kò sẹ́ni tí yóò mọ̀ mi gbogbo ìlú yìí kí ló ń sọ yìí tí wọ́n bá gbọ́ pé ṣó mọ́yè dé báyìí wọ́n mọ̀ kọlùgbẹ̀ ni kò sẹ́ni tí yóò bẹ̀rù mi. orí sọ àmọ́ mọ̀ nǹkan kan o alágẹmọ tó ra ń yọ lẹ́tẹ̀ ikú pa o abẹ́lé ń tàṣe ọ̀pọ̀lọ́ tó yẹ pé ń ṣe ló ń gbéra ẹ̀ tó ń la rẹ̀ mọ́lẹ̀ pọ̀ tó ń la rẹ̀ mọ́lẹ̀ pọ̀. tí ọ̀rẹ́ ọkàn ẹ tó le bí àpáta yẹn ó sì rẹni tó le ju tiẹ̀ lọ ni o. lónìí ni màá gbowó mi lọ́wọ́ ẹ. Bímbọ́ ṣo fẹ́ gbọ́ ṣòro owó tí ò sí kan jẹ̀bi jẹ̀bi kọ̀ọ̀kan ló ń gbà mo ti fọmọ ní ọjọ́ ìdìparí oṣù bí n bá ní wọ́n fún ọ. kì í ṣe èmi àti ẹ ó ti jẹ́ wípé ẹni tó máa kú ó ti pàdé ẹni tó máa pa nìyẹn mi ò kọ̀ kí àwa méjèèjì ká bára wa ní ilé ìwòsàn. ẹ ẹ ẹ ẹ fira yín lẹ eh, ẹ fira yín lẹ ah, ẹ fira yín lẹ jàre. Ah, ah. Bímbọ́ Ọláyẹmí ọ̀rẹ́ ni ẹ̀yin méjèèjì Ah, yóò dáa fún ọ ọláyẹmí ló hùwà kò káyé o ó ti tó oṣù méjì tó ti já owó ní ọwọ́ mi tí ò dá padà. ẹ dàpọ̀ kí ni nǹkan tó burú nu kọ́rẹ̀ méjì ọ̀ràn ra wọn lọ́wọ́. ẹ ẹ kò sí wa ó ti yé mi ó ti yé mi ẹ dákun bímbọ èló ni owó tó jẹ gan. three thousand five hundred mi. Ah. ó wọnú àwọn ẹ pàṣípẹ. kí ló fẹ́ yín lẹ́yìn èmi nípa yín lẹ́yìn sórí yín ò burú three thousand five hundred lẹ́yìn méjèèjì ń jáde ó gbọ́dọ̀ kọ́ ló fowó sọ̀rọ̀ èèyàn. kọ́ ló fowó sọ̀rọ̀ èèyàn ni. three thousand five hundred naira kì í ṣòwò àbí tí ẹ̀yin méjèèjì ò bá mọ bí wọ́n ṣe ń dá sí ọ̀rọ̀ kí ẹ kó orí burúkú yín kúrò níbí báyìí. ẹ ẹ o ti yé mi ẹyìn sọrí àbùkù tó bá kan lágbẹ̀dẹ tí ògùn bá ba kọyà. kò tí ì ború jù. ó ti ború jù. sọrí kì í ṣe lójú ẹ̀mí mi tí mo sì wà láyé làbùkù ọmọ kan olólùfẹ́ mi. ẹ láìsí dákun fún mi ní four thousand nínú owó tó wà lọ́wọ́ rẹ̀ four thousand fún mi four thousand nínú owó tó wà lọ́wọ́ rẹ̀. What fẹ́ fọ. for? Mm-hmm. What? ní. máa ka What máa rí. ó di mẹ́ta. ó ti yé mi wá di three five lówó ẹ̀. òní àìrọ̀ ìwọ filẹ̀ àwa mọ̀ àwọn ọmọ tálíkà ń gbà. òní musenjiwa. irọ́ irọ́ ọmọ jẹ́ musenjiwa ńgbà tán ìwọ jẹ́ sí bàbá ni sọ́rí ìwọ ọmọ mú sẹ́ńjì tó kù lọ sọ́rí sẹ́ńjì tó kù tí wọ́n náà bá yàyàn lówó èlé tán bá fi ṣòwò wọ́n náà ṣáà jèrè èrè tó jẹ lọ jẹun. Lamidi ọ̀sẹ̀ oúnjẹ ìwòyìn ó sì lọ jẹ ah! ọmọ dìmọ́ kọ mi ni ebi eh. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni n kì í mọ ẹ eh, ọláyẹmí ọ̀nà bo ni ìwọ ń lọ ń tiẹ̀. èmi náà lẹ́sẹ̀ mi ni mo sọ rí òsì kankan. ẹ eh, ọya ọya ọya ọya nìṣó lọ́nà ilé. nìṣó lọ́nà ilé ká máa lọ bẹ́ẹ̀ kọ́ yáwó ọjà o. Ah, ó dà lámídì ó ṣeun. ẹ̀dùn màláró kìí láwọn kìíní burúkú yìí náà mo gbọ́dọ̀ gbé sunwọ̀n ń gbé sunwọ̀n four thousand láìrò tẹ́lẹ̀. ò bá fojú di àmọ́ pé tá a bá fojú rẹ náà ojú lè gbé ni lọ Lámídì jọ mi. lójú Lámídì da aṣọ àṣírí bò mí. ó ga o sotí a ti tán láti dán lóun ní àbí kíni. ebẹ́ni tí èèyàn bá fi pàdé gun òun náà ní tún fi ń kọrin pàdé ògùn mọ́. tó túmọ̀ sí pé má fi nù mí mo mọ̀ ọ́ jẹ ṣebí èmi aláṣìṣe náà rèé mo wé gèlè má wò bẹ́ẹ̀ mo wá gbalé ságbójú ṣórí nínú gbogbo nǹkan tó wà nílé ayé yìí ìfẹ́ ló ṣe pàtàkì jù. Hmm, síbẹ̀síbẹ̀ náà irú iṣẹ́ wo làwọn méjèèjì ń ṣe gan-an. èbí mi tiẹ̀ máa ń fojú èèyàn rádaràda kan tí ò lọ́jọ́ ọ̀la wò ni àbí bó ti wí fún mi wípé àwọn ti gba ṣọ́ọ̀bù sí Òṣogbo ó ní kódà òun ṣe parí ẹ̀kọ́ òun ni. Hmm. Hmm, Lámídì àti Lásìsì èmi ò fi gbogbo ara gbọ́n gbọ́ o. ọ̀rẹ́ mi sórí jẹun wí fún un èmi ti bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọn ò tún jẹ́ ní nǹkan kan bá bí nǹbó ṣe mọ́ nílé ayé yìí. báà ṣe sùúrù ṣe sùúrù. adani wáyé o dákun gbà mí o. lámìdì rẹ o lásìsì rẹ o. lámìdì rẹ o lásìsì rẹ o. lámìdì rẹ o lásìsì rẹ o. ẹ wà láyé ọmọ ẹ wà wò. Ah! kí ló dé gbèsè má bìí mi ní ìbéèrè àpọ̀dà kankan ìwọ́kọ́ ló fẹ́ẹ̀ náà gbowó náà tán Ah, eh, bíi ti bò eh, èló ní bàálà mídìí kó lẹ̀ fún wa tán ní ká kó lọ sí sukù. twenty thousand naira ni wọ́n kó sílẹ̀ fún wa tó sì ní ká parọ́ pa ti sanwó sukù wọ́n ló kọ́kọ́ gba five thousand naira fún ọláyẹmí tó ní kí n kó fún bímbọ́ o tó ní kára ṣòkòtò àti bàtà tá a lè mọ fi sakọ lọ sílé àwọn ọláyẹmí ìrọ̀lẹ́ àná kan náà ló tún wá gba owó tó o ní o fẹ́ ra kírímù àti ọṣẹ fún ọláyẹmí. Ah, ó tọ́ ni o ó tọ́ ni o ah, olórí burúkú sì ni Mr. Bello ẹ eh, ó lè délé kó wá sọ ipá àdéhùn kù ayọ̀ níbo la ti fẹ́ rí owó san ní kókó báyìí. Ah! èyí iléèwé nìsín a lè dé iléèwé àtúntò ẹrú ti lọlé nígbà tí ò ti tó closing time. Ah! Lamidi bí ká sọ fún yàrá Lamidi pé owó sọnù. alá tí ó lè ṣe alá tí ó lè ṣe nìyí o ẹ wá àbí ká lọ sọ́dọ̀ Felix ká lọ yáwó lọ́wọ́ rẹ̀ ni. ó ti padà sí Ìbàdàn láti jẹta. ó tán ọ̀nà di méjì ó pẹ́ ka. Ah! Ah! Ah! ṣó ti dáhùn bí yóò tán alákọ̀ọ́ra ó dáhùn bí yóò tán alákọ̀ọ́ra. Lámídì àti Lásìsì ó ṣó tóhun bí yóò tán oníranù. ó tóhun bí yóò tán alákọ̀ọ́ra. ọlọ́run ò bíbọ̀. sọ́rí e, e, èmi ò mọ pé lóyún àbáyé ni ọlá àtijọ́ yìí ọláyẹmí ọláyẹmí ò ní nǹkan kan ṣé e, gbogbo ẹ̀bùn tọ́lọ̀ ń fún ọ ìwọ náà kí ló ní ọ̀fẹ́ ẹ̀bùn rẹ pamọ́ kò yẹ kó ọmọ wa sọ kiri àárín ìlú ọ tọ́jú ẹ̀bùn tọ́lọ̀ fún ọ ni. ẹ̀bùn tọ́lọ̀ fún ọmọ bò mọ́ra èèyàn ní kiri búrẹ́dì ó ti nílé lẹ́kì báyìí ó ti nílé banana ìwọ́lẹ̀ nílé ọ lè nílé làbújá. pẹ̀lú ilé ní ìgbà tí mo fojú kan tó dàbí kẹ́ẹ̀kì fifty litre aṣọ lọ fi ń bò ó. ọ̀rọ̀ hmm. mélòó náà wà á ní. wọ́n sọ bẹ́ẹ̀ mélòó náà wà á ní kẹ́ gbogbo nǹkan lọ́lọ́ ṣe fún ọ ara ṣe bá ara lèèyàn fọwọ́ bò bó bá ṣe pé ọláyẹmí ni ọmọ wa mi tó fọwọ́ bò káàkiri ni ó sáré pẹlẹbẹ ni orí pẹlẹbẹ níbí <laughs> èmi tiẹ̀ máa ń ha máa ń bá a sọ̀rọ̀ pé tí ẹ máa wọ wọ̀díwọ̀dí díẹ̀ kó ló bẹ tiẹ̀ rí nǹkan dánwọ́ bò. Ah, ah, wọ̀díwọ̀dí fi bò. <laughs> kẹ́yọ̀ kò ní nǹkan kan ṣe bí wọ̀ rèé ṣe bí wọ̀ rèé ni wọ́n bẹ̀rẹ̀ sakitì bọ̀bọ̀ yìí èyí ó ní mi yí sí. nǹkan ẹyọ kan tó kàn bá kéésì láti dán yìí ni máa wò mí kéèyàn ṣe bí ẹlẹ́dẹ̀ kó fẹ́ lójúlẹ̀. àjàsí ah, sọrí tẹ́ǹbà láti bí lèmi ò ti dẹnu dé èyí kàn fẹ́ nu wọ́n báyìí téyìn ó tí n ó hàmọ́ mi lẹ́yìn tí mo fi kí tábìgbà tí mo jẹ́ ràn gbẹ́. láì sọ bàásùkò. babaláwo ni mò ń láì èmi àti Lámídì kò possible. àlá bímbọ abúmọ̀ nǹkan tó ń sọ ni. láti bí mo ṣe láàlá yẹn nìyẹn sori látìgbà tí mo ti lálàá yẹn báyìí níṣẹ́ nífẹ̀ẹ́ Lámídì kan rúbù mi lójú mi ì lè sùn mi ì lè sori nǹkan tí mo ṣàfẹ́ ni pé kó bá mi bá sọ̀rọ̀ bó ṣe máa gbọ́ tóun náà máa nífẹ̀ẹ́ mi. mi ò lérò pé Lámídì lè tẹ́tí sí rọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lásìkò yìí o. kí ló dé. Hmm, jẹ́ ń sọ fún ẹ nǹkan kan ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ wa tó wà ní Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn rere ni kò jẹ o. ìròyìn rere náà ni àmọ́ màá sọ fún sá màá sọ fún ó da ìgbà wo ni kí wọ́n padà wá kí wọ́n gbé sí i tí mo bá dẹ̀ ti ń bọ̀ mo máa báwọn náà mú nǹkan alárinà dání wá. ó dà kò burú tó bá di ìrọ̀lẹ́ ọ̀la wàá pàdé àwọn méjèèjì níbí. jọ bá mi bá sọ̀rọ̀. má wọlé. aago tó sọ fún mi yẹn má jẹ́ kó yẹ o. dà kó bá mi kí tó bá délé o ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gan o. ó dà pọ̀. gbàbí kankan yé mi. ìyá wa ṣé pé gbogbo àlàyé mi ò gbàbí kankan yé ah, ah. Mr. Bello ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta sí òṣìṣẹ́ àárí ẹ̀yin àti àwọn akẹ́kọ̀ọ́ yín. Ah, bẹ́ẹ̀ là ń bi ni ó tiẹ̀ dá tẹ́yìn fúnra yín dé bá wa lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí torí bí ẹ̀yin méjèèjì ṣe ń tọ́ àwọn ọmọ yín kó gbàbí kankan yé wa àárá àwọn ọmọ yìí ní skul ìwádìí ló jẹ́ ká mọ̀ wípé ara làṣìṣì ò yá o òun la ṣe ní ká wá wò nílé tára làṣìṣe ò bá tiẹ̀ wáyá ṣé yẹn ní kí Lámìdí má wá sí skul kókówó skul wọn wá ni. Ah! <laughs> Mr. Bello níta ń sọ fún mi nísìnyí pé àti Lámìdí àti làṣìṣì àwọn ẹlẹ́lẹ́lì wa méjèèjì wọn ò wá léèwé débi pé wọn ò tiẹ̀ sanwó sùkúù fún yín ẹ wò ká tó máa gbọ́rọ̀ wa ẹ jẹ́ káwọn wọlé kan kí láti tara rẹ̀ ò yá ná. ẹ dákun ẹ mọ̀jára yín láàmú kò mọ̀ sí ohun tó mú làṣìṣì lóòrọ̀ lóòrọ̀ báyìí ni àwọn méjèèjì yóò jí tí wọ́n wọṣọ wọn làwọn ń lọ léèwé a sì ti kówó léèwé ọ̀hún lé wọn lọ́wọ́ ah, ah, bó ni wọ́n ti wá sọ para àwọn òòyà. báwo làwọn ọmọ ẹ ṣe ń ṣe yìí ṣé wọn mọ báwọn ti ń fi ewu kọjọ làwọn lọ́rùn ni. mr bello èyí gbogbo bẹ́ẹ̀ tẹ ẹbẹ̀rẹ̀ kalẹ̀ yìí èmi kọ́ ni màá dá yín lóhùn abiyamọ gidi rèé wọ́n fún yín lésì ṣé gbọ́ bẹ́ẹ̀ bá dé lọ́rin kẹ́ bá ń kín o. ara <coughs> o. ewu ìgbà mi ẹ dákun ìgbà mi rà mí kalẹ̀. màmá ẹ fọkàn yín balẹ̀ ṣe rí àwa làbọ́ lọ́mọ kọ́ mọ́ ibi tó bá kówó sí máa kó jáde ah, ṣe ti gbọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àlọ́. ẹ dákun ẹ bá ṣe ṣọ́hún láì ṣe yọ ní o ẹ dákun ojú òní ti yẹ yóò jèrè àwọn ọmọ yín o. Ah, kí ni ń ṣe àwọn ọmọ yìí báyìí?

sórí jẹ́ kí n wí fún ọ èèwọ̀ pé òun òkun kòkò ẹni tí ń koná ni ò jẹ́ ah, jọ tó bá mọ̀ pé olórí ọkọ ò ṣe gbà fi lọ kó pé gbogbo àwọn aláwọ̀ olúlé olórí kan bẹ̀rẹ̀ sí ní gbẹ́bọ́ nítorí tiẹ̀ kó fọkọ tèmi lẹ̀. ta lọkọ rẹ òun gan. Lámídì lọkọ mi. láyẹmí. kó gbowó sí mú fowó sí lọkọ mi ó jẹ. ṣé o gbò tọrọ lẹ́nu. ọ̀rọ̀ rere wo ló ń bẹ lẹ́nu ìbọn orú rẹ̀ yìí. kì í ṣe torí ti ẹnìkan ni wọ́n ṣe bí Lámídì o bó sì ṣe ń wò mí mo ti bu omi ìfẹ́ làmídì mu mo ti da aṣọ ìfẹ́ làmídì bora ajá kankan wà lè já ọmọ ní ẹ̀yìn ẹ̀kùn tèmi láéláé. mo ṣẹ̀ṣẹ̀ wá rí kó fẹ́ kan àbùkù ni níwájú ọkàn àbùkù kè wá lásán àbùkù olóròǹgbò ló kàn wó tó o bá mú inú bíbí máa dáná sun ṣọ́ọ̀bù rẹ̀. má sọ bẹ́ẹ̀ mọ̀ erin tó dánwò lọ́jọ́ sí ìwé ẹ̀ lọ sí ni tí o bá kó ládàradà kúrò níbí báyìí má fi àjùlọ hẹ́. lẹ́ni bẹ́ẹ̀ ni wàhálà tó o bá ti mọ̀ tó fún ẹ̀ lẹ́ni tó kù Okay, mo ń gbọ́ yín báyìí ọjọ́ wo lẹ máa mú wo skul yín wá. gbẹ̀ǹde jò ní náà. ṣé mi jẹ́ píríntà tó ṣe kàlẹ́ndà. a mú wa ẹ ẹ wa ẹ wọn ti fún yín lówó àbí kí ló wọn ti fún yín lówó àbí mo fún yín di ọ̀túnla thursday ẹ gbọ́dọ̀ san owó skul yín tí ẹ ò bá san ní ọ̀túnla ẹ ẹ dákun ṣe thursday next month next month ti month ti náà wáyé. ẹ ọwọ́ sílẹ̀ kan padà sí kíláàsì ọ̀nà òun. tábà ló ní píkì gan agbọ́dọ̀ jìyà tó fún kọ́ńtì kan tó mọ̀ pé ó yẹ ká gba mẹ́dà. ẹyin kí la ń ṣe mẹ́yìn. ẹ lọ tọ̀ níbi ti n ṣe tẹ́ntẹ́ àbí ẹ bọ́ síbí. kí lẹ́yìn ń ṣe yẹn ẹ̀ ń àbí ṣe mọ̀dálàwọ̀ yìí. ìlú yín nìyẹn o yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu ó sun àpò ìyàkọ́ ni. ìyá bíbá o yes. look look. má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah. ṣé ẹ̀yin ò mọ̀ wípé àlàáfíà wà nílùú ìjùbìtẹ́ tí ń bọ̀ ni. anyway I love my daddy city. Tọ́lání. This is not a city, but town. anyway, Osdad. Yes. The bá ti délé sí, tá bá ti sinmi díẹ̀. Máa films in gallery. Yeah, sure. I'll go with you. Daddy máa tẹ̀lé Together. Yeah. Ẹ yọ ọmọ wọ̀nyí sá. Ara ìdí tí mo fi fẹ́ kẹ́ máa wálé nìyẹn. Kò gallery in gálárì ń bí ibi tẹ́ ti Are you serious? You mean it? ṣùgbọ́n àwọn nǹkan tí elédùà ṣe lọ́jọ́ sílùú yìí àwọn bí nǹkan ọ̀sẹ̀ǹbáyé àwọn nǹkan àdáyébá gbogbo nǹkan wọ̀nyí elédùà ṣe lọ́jọ́ sílùú yìí tí a bá ti délé màá sọ fún ìyá àjẹsà kó mú yín jáde. ìyá àjẹsà who is ìyá àjẹsà dání. Daddy? Yes. You mean your second wife? Ah! You know my second wife, really? Thank you. How could that be? Yes, you know. Uh, uh, uh, uh, uh. Yeah, yes, but we will. ọmọ yìí nìyẹn. ọmọ mi rẹ̀ ọlọ́run wo dúpẹ́ wo dúpẹ́ wo dúpẹ́ wo dúpẹ́. ilé àwẹ̀ wàá rí mẹ́wàá nílùú. Lámídì ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fẹ́ yé mi mọ́ o examination ló ti fẹ́ bẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ yìí ti dá ọ̀tá sílẹ̀ láàrin baba Lámídì àti ìyá Lámídì. Ah! owó ló sì ní tóun ò bá sílé ká má dá mọ̀ràn lẹ́yìn òun gbogbo ọ̀nà kọ́nà tá a bá ti fi rówó yìí la máa gbọ́dọ̀ wà. èló gan ni owó tó ṣẹ́kù sílẹ̀. two thousand five hundred mọ̀ ló kù ẹ a sì gbọ́dọ̀ wá one thousand five hundred kí ọ̀sẹ̀ yìí tó parí tá a fi kún bó la ti ṣe. ìmọ̀ràn kan sọ sí mi lọ́kàn. ẹ tó bá ti mọ́ pọlọ. <laughs> ìpàdé yìí tòní yìí mọ́ lágbára gan tí mo fi rìn lẹ́yìn yín ẹ̀ sì fura. má bínú jàre à ń ṣe àpérò bá a ti fẹ́ dá iléeṣẹ́ kékeré kan sílẹ̀ sí mo dá kékeré ah, Mọdákẹ́kẹ́. ẹ eh, ti Mọdákẹ́kẹ́ ẹ Mọdákẹ́kẹ́. ìkùndàmú ò nọsẹ̀ sí Mọdákẹ́kẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni ó nọsẹ̀ ṣùgbọ́n a pínra wa sí méjì ni eh, èmi ò lọ sí tòṣogbo òun ò lọ sí ti Mọdákẹ́kẹ́. yíyún náà dà Lámídì ìwọ mo wá rí. èmi náà rè. àwọn kan sọ fún mi wípé àwọn orí yín nínú aṣọ iléèwé. Hmm? Lamidi so sọ ọmọ kó parọ́ fún mi kó o ti ṣetán léèrè àbó sọ fún mi kó o ti kẹ́kọ̀ọ́ tán. àgbébòrò ló pọ̀ nílùú yìí. a ní di sàtífíkẹ́ẹ̀tì ni. Ah, principal tán tètè gbédè ilé wa lóní dandan gbúdọ̀ máa wọ aṣọ sùkú. ẹ kì í sì sáwa nìkan gbogbo èèyàn ni sàtìlà lọ fi aṣọ léèwé gbà pé aṣọ léèwé wa tó ti pẹ́ lé o káwọ̀ wa kan tó sàtìlà lọ fi gba. lọmọ jẹ sùkú bo. kó lè ebí mi ti mọ̀ tẹ́lẹ̀ pé wọn ò fẹ́ràn mi. Ah, ah, ọláyẹmí bòdàn ti ń sọ̀rọ̀ báyìí sọ́rí tí ayé yìí ó fi parẹ́ táyé yóò fi parẹ́ mo ṣèlérí fún ọ pé ìfẹ́ rẹ ò lè kú lọ́kàn mi. Hmm. Ah! ẹ mọ sọ fún àmọ́ hmm, má wọ. sọ wọn kí torí títí ẹ lórí ibú mọ sàǹfààní olóòbù sàn bí ìbò àbíkí náà ti ń kó kọ rẹ sọ wọn kí torí ìtí ló ṣe nà mí ó ṣe ọ̀rántí àbọ̀ ti gbàgbé. àṣà àti parí ọ̀rọ̀ náà. àbí ọ̀rọ̀ tó bá ti lọ ó ti lọ nu àti parí èyí ìmọ̀ gbàgbé èyí <laughs> ìyún lọ hmm. Lámídì ìwọ mo wá rí. èmi náà lọ ń wò yìí. sórí ọ̀rẹ́ mi fẹ́ sí ọjọ́ ọ̀bì ó sì máa sọ mo wá fẹ́ kó o fún mi ní two thousand naira tèmi ò fi ra aṣọ ti tèmi ọ fẹ́ kí n bẹ́gbẹ́ pé. ọlọmọ ọlọmọ yọyàn lẹ́gbẹ́ ẹ wọ́n tẹ ní ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́run ẹgbẹ́ ọlọmọ. ọlọmọ yọyàn lẹ́gbẹ́ ẹ̀tọ́ lẹ́ni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè lọ́run èmi tiẹ̀ mọ́ bàbá mi. bí kò tiẹ̀ mọ́ láwọn ẹjọ́ kéékèèké kan tí èèyàn máa náwó lé lórí. àmì àṣẹ. olólùfẹ́ mi ló ṣe é. wo tó bá tún wá jẹ́ pé bóyá aṣọ tẹ́tùn rán ni tó bá tún gbé fún télọ̀ tún wá gbowó télọ̀ lọ́wọ́ mi. olólùfẹ́ ó ṣeun ó ṣeun aya mi ó ṣe ìfẹ́ mi ọkàn mi ẹnì kejì mi ẹ̀mí mi. kò yé mi náà kò yé mi ayé fẹ́ ò ní dáa. <laughs> àwa ń jẹ kúrú kó tán ọ̀tún gbọ́n wọlé sáwò nígbà tá a ti wá gbọ́n ẹ̀kọ́ báyìí. ṣé sọ so ọtí kọkọ wa ló fọ ọfẹ lójú ti ẹ fẹ lójú ti ẹ fẹ lójú ti wa láàrin ẹgbẹ́. láìsí láìsí wa ẹ gbà sẹ ìgbà sẹ ẹnìkan ló ní kí wọn mọ ẹlẹgbẹ ni. Ah, inú igbó nìyẹn. inú igbó bó yẹ pọ̀ sí so delicious. irọ́ o oh. ìlú yẹn a máa gbé ní ẹ̀sẹ̀ kó yán o. kókó <laughs> yìí kó dùn kó tó sọ ni kó dùn. Ah. òyìnbó rin iye mi mọ́ ní tèmi ah. àmọ́ àdúgbò yìí wà náà ń pè ní balógun ìkàndá. Hmm. Hmm. Tolani, see, see. Here, see what? Come on, come back here. Let's see. I will mama ṣubú na male sogun si fu o. Ko ra jade, ko ra jade. Igbe ba ko la ṣubú be ki o ki mi agbe ko mi ma ma ro. Yemi gogo ibi se mo de, yemi mo be o àmọ́ òun mo mọ̀ ní àdúgbò ìwà abẹ́ òun yẹn ń pè ní balógun ìkọ̀dá oh, tó ti yẹ yín grandma you mean there is no street or any avenue níbí báyìí nìyẹn. Ah, ọ̀pọ̀ rẹpẹtẹ nínú fíríjì sífù ìpẹ̀lẹ́ o bàbá ikú jókòó ikú atẹ́gùn wọ́ àwẹ̀ màá bá yín kú àrẹ̀pẹ̀tẹ̀ lálẹ́. hello my grandma máa ń ṣe ó dàbí pé ìwọ ọgbọ́n òyìnbó ju ayọ̀ mi lè lọ. bọ́dà sómòye ẹ dákun ṣé lórí ọ̀rọ̀ yìí kan náà lẹ tún padà wá bá mi ebi mo ti wí fún yín wípé kò lè ṣeé ṣe. ọláyẹmí mo sì bẹ́ẹ̀ ọláyẹmí mo sì bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni wo mo fẹ́ fẹ́ ọ gangan ni mo fẹ́ yẹ kémi àti ẹ kó o dàbí olùdámọ̀ràn sí mi ẹ gbogbo ohun tó bá ń ṣe mí kí n sọ fún ọ kó o sì sọ fún mi pé báyìí láṣẹ ṣe o báyìí láṣẹ ṣe o jọ ẹ kó o sì mọ wo ń tọ́jú rẹ o àmọ́ ń tọ́jú obìnrin ń ṣètọ́jú rẹ. ṣe rí lákọ̀ọ́kọ́ náà obìnrin pọ̀ ní ìlú yìí dàbúrata èmi ò lè fi irú yín báyìí èmi ò lè fi yín sọkọ ẹ̀yin náà ìwò múra yín kí lẹ lórí àǹkárá yìí búùtù lórí àǹkárá ẹ tún wá ṣètò ẹ̀mú káńgò ẹ̀ fi lè wá sẹ́ni tó ṣẹ̀ inú ìlú yìí tó máa fẹ́ fọlọ́pàá mú ẹ̀yin yìí kan náà lè fìyà jẹ wọn ẹ dákun bí n bá wá ní mo fẹ́ rú yín o tí mo wọnú ilé yín tán tí má ti wá ṣẹ̀yìn lẹ́ẹ̀bà mú mi lẹ́ẹ̀kú mi bẹ́ẹ̀bẹ́ẹ̀ kún lẹ́ẹ̀nà mi. Ah. ẹ wo èmi ti rí ọkùnrin tí wọn ò fi ṣọkọ tó níṣẹ́ lọ́wọ́ tó sì ṣe é mú yangàn láwùjọ. Ah. <coughs> Ah, ọ̀rọ̀ tó sì sọ ó bà mí nú jẹ́ ọ̀rọ̀ tó pọ̀ ni eh, wàá lò ti ní ọkọ tó níṣẹ́ gidi lọ́wọ́ ṣíṣẹ́ tèmi wà ń ṣiṣẹ́ gidi ni wo jẹ́ ń wí fún ọ kì í ṣe pé bẹ́ẹ̀ náà mo ṣe burú ń burú àti pé tájà bá tiẹ̀ wá ń sínwín ẹ ṣé kò ní mojú olówó rẹ ni ṣé tí n bá wá burú mo burú mo burú tí wọ́n ń wí náà ṣé ṣé bíi tìyàwó mi wá ni ṣé wọn á kíyàwó mi mọ́lẹ̀ nu lè mọ̀ lù ni. èyí lè lu ọ àti pé gan ẹ̀tọ́ ìlú lèmi ń jà fún. Hmm. bọ̀dá lámẹ̀tọ̀ ẹ dákun ẹ mọ̀ èmi ò fẹ́ fi àkókò mi ṣòfò nítorí pé mo ní iṣẹ́ gidi tí mo fẹ́ ṣe nù níṣẹ́ gbọ́n tó bá rí bákan náà. Ọláyẹmí. ẹ gbọ́ o ẹ tẹ́tí nílẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa o mo ṣiṣẹ́ ló ń wá yàtọ̀ sí ayélujára owó mo ṣe wàhálà mo jìyà mọ́ làágùn kí n tó rówó tí mo kọ́ fún yín ni o. èyí ló lè lànà sọ ló lè kówó sí i. mami kì í ṣe pé bóyá owó sọnù lọ́wọ́ wa ó wà lọ́wọ́ rẹ wa. sọ ń wá lẹ́nu ọmọ ṣé wọ́n ń ti ń pa ok ok. ọwọ́ ọkùnrin tó mi là kò ní. Hmm, ọkùnrin tó mi. àwọn ni aṣẹ wẹ́ngà iléèwé wa àwọn náà ń kọ́ wa ní bọ́ọ̀lù gbígbà àwọn wọn lọ sí Èkó tó bá ti máa di ọ̀túnla wọn ti dé tó bá ti dé lọ́túnla báyìí ẹ̀yin ò rí rí sí ti ta Sunday wẹ̀ nígbà tẹ̀mí pé bẹ́ẹ̀ ló kí ló dé tẹ́ ìṣàlàyé fún bàbá yẹn. nígbà tí mo fún aláyè láti ṣàlàyé. ẹ wọn bá mi yẹn fún aláyè. nígbà tí mi ò fún aláyè láti ṣàlàyé ẹ hmm. kò sí wàhálà ọ̀tún láti jẹ́ tán. ibi tí ọba ti sílẹ̀ báyìí lèyẹn ti mọ́lẹ́ ti yàn yàkàdì pé kọ̀sáyé kò sí wàhálà tẹ́ ẹ bá fi lè lọ sùkúù tẹ́ ẹ gba ẹsìn ti wà fún mi. ẹ mọ̀ pé ìyá ń bẹ èmi ọmọ rẹ ti di ẹni kò ti lọ ọmọ rẹ ẹ má pẹ́ o. ọ̀dà o. Dàbídì lásìsẹ́ kí ló dé tẹ̀fẹ́ fi mí lọ́kùnbalẹ̀ ẹ ń fòrò ẹ̀mí mi tẹ́ ń fòrò ẹ̀mí kí ni mo ṣe fún ẹ. ẹ wo mọ́mọ́ ẹ̀yin ẹ fira yín lọ́kànbalẹ̀ wàhálà bá mi gan pọ̀ èló náà kólẹ̀ tí wọ́n ṣàgírí báyìí sẹ́fẹ̀yàn ló bẹ́ẹ̀ lọ fún kánsẹ́lọ̀ àdúgbò tó kówó lẹ̀ tí ò wọlé tó kú ni káńkọ́wọ́ lálẹ́ òní bá mi ti gẹ̀ bìlà ẹ̀rín pààyè ni n kú lórí èlò. bá ń fọkàn pààyàn lọ́yà yín sínú ilé ni ẹ ti ní kí mo sọ fún yín. Ah, ọmọ tí ò ní dà fún wọn ní sọkùn tí òbòkúta pààyàn lọ́yà rẹ sínú ilé. Ah, ah. Lámídì eh, ṣé wọn náà mọ oúnjẹ ládùúgbò yìí. mélòó gbogbo pọ̀dà kò síbi tẹ́sẹ̀ tí wà ó kà. bẹ́ẹ̀ dàkún sí mo bá yàbí ń pè ṣọ́ọ̀bù. yàbí ń pè èmi ò mọ̀ bóyá wọ́n wà sọ. àtọkọ́kọ́ mo ti wọ̀ tó ti jáde inú ṣọ́ọ̀bù wọn ni. Ah, èmi tí mo gbà bíbá ìjà dídá kún gbá inú ṣọ́ọ̀bù jáde èmi irọ́ inú ṣọ́ọ̀bù kọ̀ ọjà lọ lògùn bọ́ọ̀ bá rìnà dáadáa. ẹyin àti balẹ̀ jọ ń jà. ọmọ òsì kan tó wọ́n fi kúta pàlẹ́ ìyàwó sínú ṣọ́ọ̀bù ni wọ́n jẹ́ gbádùn èsì wá ní kí ló dé. ọmọ ṣe máa ń ṣe nù. ẹ ìyá mi ní ìgbọ̀rọ̀ àjọṣọ ẹ̀yìn àtàwọn wa. ìgbọ̀rọ̀ àjọṣọ ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. ló ṣẹlẹ̀. pọ́ọ̀sì mi bí mo gbé sí. ìgbọ́lá ti fi bí mo fi sí mi. ṣé èsè pé Lámìdí ló jí pọ́ọ̀sì yìí tọ́lọ̀ mo rí tí ń sájáde nu ṣọ́ọ̀bù yìí tó sì fi nǹkan pò. ta ni jẹ́ Lámìdí. ẹ kọ́kọ́ wo nílé náà. lọ́ọ̀lì tó kúrò ní ìtàkùn jagun jagun jagun pàtó tèmi torí mọ̀ èmi mọ̀ pé dájú owó ọ̀dọ̀ ọláyẹmí ló lọ ẹni tí sì ní ìyàwó rẹ̀ ìyá ìyàwó rẹ̀. èwo ni ẹwọ èwo ni owó ìlú ṣé òwe ló yẹ kó máa pa ní ìsinmi àti pé mo kì í fi mílẹ̀ mo sùn yóò lọ sọ́dọ̀ láyọ̀ mo sáyọ̀ pé torí tèmi bọ̀ nù sí kí orí ẹlẹ́dàá mi kó kó jẹ́ mo lè yàrá o lè kékèké lọ nìjà àwọn lè kọ́ ọmọ jí bisikíìtì o lè lálá lélẹ̀ wọn pé wọ́n níbi ọjà a lè fi wọ́n bí. wọ́n ṣe ń pààrọ̀ ó tún ṣe ń fẹ́ wọ́. làmídìí rẹ o lásìsì rẹ o. bí wọ́n bá ń gé àwọn ọmọ yín jalè ni bẹ́ ẹ bá sì fẹ́ gbọ́ ohunkóhun nípa wọn ẹ bá alágọ̀ wa ṣẹ́gbọ́n ẹ mú níṣọ́. ṣó ti dáhùn bí ó tán alákọ̀ọ́ra. ó dáhùn bí ó tán alákọ̀ọ́ra. Lámídì àti Lásìsì ó jó tóhun bí ó tán oníranù. ó tóhun bí ó tán alákọ̀ọ́ra. Lámídì Lásìsì kí ló dé tẹ̀ ṣe báyìí fúnra yín náà ẹ ẹ sọ fún mi ẹ wò tí ìbá ń ṣe pé bóyá mo mọ̀ yín rí àti wípé ọ̀rẹ́ ti tèmi ló jẹ́ ẹ̀gbọ́n fẹ́yìn ìbá ti ní káwọn bọ́ ìṣó fìbọn fọ́ ẹsẹ̀ yín méjèèjì dànù. ọ̀rẹ́ tó mọ̀ yẹn mo fi rú ìṣèṣù ni. ìṣèṣù ni. ìṣèṣù ni. ó dà ó bó o lè ti fẹ́ rówó olówó dá padà torí gbogbo yín náà lè mọ̀ pé ìyá bí pé kì í gbọ́ kì í gbà ni. ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín kọ́ lẹ̀ ń dá ọ̀ mo ní bò lẹ́jẹ̀ fẹ́ rówó lọ́wọ́ dọ́kọ́dà. ṣé ẹ̀gbọ́n ní mo ní bọ̀dọ̀ fẹ́ rówó lọ́wọ́ dọ́kọ́dà. ẹ̀rọ kò tẹ̀lé bọ́dún mi wá lọ́wọ́ tẹ̀lé yá wa. kẹ́mi ò yá yín. wọ́n bá yín sọ ẹ̀lẹ́ òní gbà wọ́n bá yín sọ ẹ̀lẹ́ òní gbà ṣótóhun bí ò tán alákọ̀ọ́ra. ó tóhun bí ò tán alákọ̀ọ́ra. kò yé mi kí ni òyìnbó sọ tí ò yọ mẹ́ fún mi kí ni tí ò yọ mẹ́ sọ fún mi mo fẹ́ gbọ́ àwọ̀ ó ní wàhálà tí mo ṣe kí n tó rówó iléèwé wọn sọ èmi yẹn ṣe àìtá ẹ̀dùn kúkọ́ ọmọ o. ọ̀rẹ́ làmì dé kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀ ọ̀nà àbáyọ ni kẹjẹ́ ká wá sọ̀rọ̀ àwọn ọmọ wọn yìí. ọ̀nà àbáyọ wo ló fẹ́ kí n máa wá ná just tell me sọ fún mi ẹ bí bí mo rọ̀ báyìí òun púrẹ̀ náà lè yọ̀ pa kí n tó rówó iléèwé wọn sọ ó ní wàhálà tí mo ṣe. Ah! ṣé ká wá fi wọ́n lẹ̀ sílé onífìjìláńtẹ̀ ni bàbá Lámídì ẹ̀dá mi lóhùn ni. bọ́n bá ń pè é gómìnà. jẹ́ ń bá wọn jẹ́. Ah, olè àwọn olè ló mọ̀ ọ̀bọ̀mọ̀ jẹ́ dáfún báwo ni ó ṣe gbọ́nà. jùmọ̀kẹ́ ló wí fún mi o kó da ó lọ́wọ́ àbí tán ti ń lù ọ́ lọ tán fi àjọ tán lù ọ́ nílùú bàrà. orí mi ẹlẹ́dàá mi mọ̀ sí ohun tó jẹ́ gbókọ̀ burúkú. Hmm? irú ọ̀rọ̀ wo rè kí ló ń sọ. èwo nínú ọ̀rọ̀ wo rè ṣé o ò mọ̀ wípé ọlọ́run oníkèmí àti làmídì ká ètí ìyẹn fẹ́ra wa ká ní mo ti gbà fún ni wọn wà mọ ọ̀nà kan àbùkù sí inú abúlé tí n bá sì báyìí wọn mọ ní ẹ̀wò ẹ̀wò ìyàwó lè ní lọ. Hmm, ọ̀la yẹ mi ẹyẹ ilé òmò ní bónílé jẹ bónílé mú kó dọjọ́ kú wá yẹ rí kí ló ṣe fún mi náà kí ni Lámídì ṣe fún mi ah Lámídì ń pa irọ́ púrọ́ níyì ẹ̀tẹ̀ ní sì mú wa Lámídì ń pa irọ́ kí ni ẹ̀kọ́tẹ́lẹ̀ náà èmi rẹ̀ àfi kankan jọra olè ẹlẹ́dàá mi kọ̀. ṣé bẹ́ẹ̀ mi wí fún ọ ṣé bẹ́ẹ̀ mi wí fún ọ kó tó kẹsẹ̀ bá gbá mi ìfẹ́ mo nífẹ̀ẹ́ rẹ o mi ń fẹ́ o mi ń fẹ́ o ṣé bí mo wí fún ọ. ọ̀rẹ́ mi ni mo dúpẹ́ lọ́wọ́ orí mi o tó jẹ́ pé ọkọ̀ fún èmi Lámídì kò sí gúnlẹ̀ sí bùtẹ́ rẹ̀ orí mi ẹlẹ́dàá sí. èmi náà bá ọ dúpẹ́ náà mo bá ọ dúpẹ́ ṣùgbọ́n òun náà ló lọ nífẹ̀ẹ́ rẹ̀ mo bá ọ dúpẹ́. èmi ò nífẹ̀ẹ́ rẹ̀ ò nífẹ̀ẹ́ rẹ̀ owó rẹ̀ nìkan lọ́kàn gbà owó rẹ̀ náà lọ fi ra aṣọ àbí kankan wọ́n ló mọ̀. jẹ́ ìrọ́mọ wò láyé èmi o ọba òkè o jẹ́ kọ́mọ mi òyò ọmọ mi olùṣèyẹ ẹ̀mí ò dùn lórí ọ̀rọ̀ àwọn guys ló ń bà mí inú jẹ́ náà ẹ́ wà kí n lọ́mọ burúkú fẹ́ kàn pàjẹ́ mo sọ fún ẹ mo ní bí àbúrò mi làwọn boys ń ṣe jẹ́ kó tó pé mo lọ sí school. Ah, ah, mo ìwà táwọn náà wò dáa ìwà tó ń wò dáa ah, tí bá ń ṣe ọlá àti ẹ tí mo rò mọ́ wọn lára gan àbáwọn àti mọ́ ń tá a ṣe. àtọ́ ẹ̀ bá wọ ọlá mi mọ́ wọn lára nǹkan ṣe máa pa wọ́n ni etí làwọn boys yẹn jù láǹṣẹ bàrà ẹnà wọn mẹ́ẹ́ iyún iṣẹ́ bí wa kì í ṣẹjọ́ wa iye olówó ló sọ pé dandan láwọn àfi tóun bá gbowó òun bóun ò sì gbowó òun àgbọ̀dọ̀ fi wọ́n lẹ̀ kò sì sí tèmi ó ṣe. ok ok ibi tọrọ yẹn dé dúró nsìn mo ṣetán àti sanwó yẹn fún màmá yẹn jẹ́ àlọ́ sọ́dọ̀ màdá yẹn nsìn ẹ fún lówó ẹ̀ káwọn ọmọ yẹn dẹ̀ máa lọ please. síbẹ̀síbẹ̀ náà olè tán ń jà ò dá nínú ìlú bóun náà ti mọ ọjà lè kiri ó lè oúnjẹ tó dáa e, èmi rè èmi ni mò ń ṣọ́ọ̀lù ṣọ́ ẹ̀kan borúkọ tèmi jẹ́ kó dáa. mo ti wọ ọ má tó máa sọ yẹn torí pé ojú ọ̀rẹ́ mi náà mo ṣe ń fi lé ẹ má tó máa sọ bẹ́ẹ̀ tókè tí òkè tí n bá ti mọ fúnra máa dáhùn dọ̀bálẹ̀ báyìí máa dẹ̀ mú bàtà lẹ́sẹ̀ máa dẹ̀ nù wọn ẹ má jalè mọ́ ẹ má jalè mọ́. Ah, ah, ṣé wàá bá wọn wí o máa mú bàtà ẹ má jalè mọ́ ẹ má jalè mọ́ àwọn tó yẹ kó o mú kòbókò kó o wé wọn kó o lù wọn gidi kọ́mọ rápá rẹ̀ pé o lè o ń ṣe tó dáa wàá ló fi bàtà lù wọn. ọmọlúàbí ọmọ onílé ọlọ́nà ẹ̀ wá dẹ́n tó ń nà káàkiri bíi ìbàrà ẹ̀ ń ṣàfọwọ́rá máa jí nǹkan káàkiri kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀ ó lè ráyé wà náà ẹ ti ẹ bẹ̀rù kó jẹ́ pé ìlú táwa yìí dẹ̀ mọ̀ pé ìlú yìí àwọn fijilantí yẹn wọ́n gbowó àṣírí Yorùbá wà lọ́wọ́ wọn kọ́ yẹ pé bí tẹ́ ti lọ jí nǹkan yẹn kọ́kọ́ nà yín nǹkan pa káwọn kan yọ báyìí ni àwọn tó máa yọ tó máa wọlé tẹ̀lé yàn lẹ́yìn. láì ṣe ìjọ anaconda. ọ so ọmọ tàbí kó jẹ́ pé kinní jẹ́ ti yín. kinní dáàdì. à ẹ tọ́ máa ń nà ní nǹkan báyìí yẹn kàn wọ́n máa wọlé irọ́ ni o bí wáyà búùmù ìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ra ẹ̀ ni ẹ jọ̀ọ́ please ok? kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe ń sìn gangan mo fẹ́ mọ̀. nǹkan tí a rò pé ká ṣe ni pé ká padà sí iléèwé ká padà sí skul ni. àti fẹ́ kàwé sí. ẹ ṣé ọ̀pẹ fẹ́ padà sí skul. bẹ́ẹ̀ ni sà. all right ẹ lọ ṣe estimate gbogbo nǹkan tẹ́ máa ná. No iye owó tẹ máa ná bóyá ẹ fẹ́ ra òkòwò ẹ fẹ́ ṣe wẹ́ ẹ fẹ́ ṣàwọ̀ iye tó bá máa jẹ ẹ jẹ́ kí n mọ̀ mo ṣetán láti gbé. dẹ̀ ń wà kí á fòwò kí ní ojú ìlà yẹn kí ní ẹgbàá tán náà ẹ̀ ó dà kó jẹ́ kó pa ìlà yẹn tó ń pọ̀ sí. Mm, àti orí náà ni wọ́n ti fà tẹ́lẹ̀ náà. àwọn èèyàn wá confused ọlọ́run má jẹ́ kó di ìwọ ló ń bọ̀ kán má mọ̀ pé wọ ni o all right ẹ ṣé ẹ bá mi sọ fún dádì àti mọ́mì pé mi ti lọ màmá ni wọ́n ń gbà mí. ah ẹ dákun Bímbọ́ kí ni kí ló dé kí ló ṣẹlẹ̀ kí mo ṣe. lẹ́nu tiẹ̀ o tún béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe ṣé o tún fẹ́ wá jẹ́mi náà lówó kó bó ṣe jówó ìyá mi pé kò ní. àṣírí yín ti tú àṣọlé lẹ́ ń jà owó olówó lẹ fi ń ṣe fáàrí káàkiri ìlú wa yìí. ẹ ó tán o ẹ ṣe é ti rí o báwọn èèyàn ṣe máa ń ṣeré o ẹ wọn fẹ́ràn wa ni ẹ dákun níbo lọ ti gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tó àbẹ́ <laughs> mọ gbọ́rọ̀ lẹ́nu akédanidání òpònú yìí níbi tẹ́mi ti gbọ́rọ̀ ṣé ìwọ ò mọ̀ pé yàrá kan nílùú wa yìí ni àbí nǹkan kan lè mọ ṣẹlẹ̀ nínú ìlú táwa wà yìí kí àwa ọmọge ẹ̀ àwa tá a jẹ́ gbajúmọ̀ àbí wọ́n mọ̀ pé ẹni tí ìgbà ojúmọ̀ òun ló ń jẹ́ gbajúmọ̀ ni. dákun mo fẹ́ kọrin fún ọ sọ́ọ̀jọ́. tó bá ti jẹ́ pé torí ọ̀rọ̀ wọ Bímbọ́ o kò síjó tí ìlejò nígbà táwọn olómìnira fẹ́ jó. yóò dáa fún ọ ṣe láyé tí mo wá sí ni mo. ṣó ti dáhùn bí yóò tán alákọ̀ọ́ra. ó tóhun bí yóò tó alákọ̀ọ́ra. Lámídì àti Lásìsì ó ṣó tóhun bí yóò tán oníranù. mama inú rẹ̀ dára o kò sí kan very grateful. ẹ ṣeun ẹ kó àgbà ilé wa ojú ò ní tì Eh, mo tiẹ̀ ti kọ́ ru ọ̀rọ̀ wọn wò ó ti sú mi mo wá ní kò burú yín kàn lọ́wọ́ lẹ́fìá ni kí n kàn lọ́wọ́ lẹ́fìá kí wọ́n dé wọn mọ́bẹ́lì tí oníná kọ́ máa fi wọn kọ́ máa ná wọn. àlọ́ ìwọ pé kàn lọ sí wẹ́fẹ̀ sà kò síṣẹ́ kankan tó ń ṣe wẹ́fẹ̀ tẹ́yìn náà lè ṣe fún wọn ìránṣẹ́ irú ntẹ́ ló máa ń dè wọ́n yẹn mọ́mì náà máa dè wọ́n ẹ̀yìn á dẹ̀ máa nà wọ́n ẹ̀ nà wọ́n iṣẹ́ wọn ò sì rọjú kẹkẹ kan rè wọn ò èké wọn nàjú bí ọta àbọn ni. àwọn ọmọ tó ṣe pé bàbá gbọ́ wókè báyìí pàfẹ́ náà báyìí àwọn náà gbọ́ wókè. bẹ́ẹ̀ni láì sí pé a ní wọn lọ kọ ẹsẹ lọ́dọ̀ ọmọ mẹdàlí wọn sì sọwọ báyìí tí ọmọ sì sọwọ sí ọ ni. Ah! ẹ̀bọ̀ tí ọ̀rọ̀ yẹn tẹ̀ ti kà nígbà tí mo ti challenge ẹ̀ làmídì pé kí ló dé tẹ̀ ń ṣe báyìí ó o ọwọ́ dájú ló dáàdì jalè kékeré òní yẹn ṣé tí dáàdì bá tiẹ̀ jalè kékeré ṣó yẹ kí wọ́n máa sọ fún èmi kò yẹ kẹ́mi mọ̀ náà ṣé mi respect dáàdì ṣé kí mọ̀ kó lè ní wọ́n jẹ́ kí. bí mo ní ẹ mọ́ sọ̀tọ̀ fún. ẹgbẹ́ ẹgbọ́n máa lè sọ́wọ́n gbà kékeré tèmi. nígbà yìí lè sọ̀tọ̀ fún. kò kò kò Lamidi ò parọ́ mà ìwà tó ń wù kékeré tó ń ni àmọ́ gbọ́n sì ti rí bàbá wọn pé bàbá wọn ń bá wọn wí pé ìwà ọ̀hún ò bọ́ sí kò bójú mu ṣé yẹn ọmọ wù. ṣé wọn ṣàtẹ̀ ìjálè mọ́. ẹni bo èmi ìran mi ò rí. Mm-hmm ìròyìn ò jalè mọ́. ẹnu ìka wọn ni àmọ́ gbogbo tí wọ́n ń ṣe yìí tọ́ba ní anáka mọ̀ kún ọ lọ́wọ́ fi àkásì mọ́ fi àjẹ mọ̀ ti gbọ́ àmọ́ bí wọ́n bá tún ṣe nǹkan mi ní kó wọn nù kankan ní sì tì wọ́n pamọ́ kankan. àwọn wo. ọmọ àbí làtí làtí sì wẹ̀yìn. ọlọ́run máa jẹ ọlọ́run ọlọ́run jẹ bẹ́ẹ̀ lọ́kùnrin. àbí ó dé. ṣègbàdúrà náà jẹ máa bẹ̀ ọ́ lọ́wọ́. ẹ̀mí dẹ̀ máa tún tíra ìmọ̀ tún bá wọn sọ̀rọ̀. ọkùnrin tí wà lá. ẹ̀ ṣe mọ̀ tọ́ bọ́ bá ti fẹ́ jọ́ ọ̀rẹ́ báyìí àjọjú ni a ní mo ní ọmọ wọ̀ọ̀rì sórí bí bàmí bá ti dé rànlẹ́ báyìí ni wọ́n wí fún wọn. èmi fẹ́ tètè ṣe ń kíákíá ni. òun náà yóò nǹkan ju dàpọ̀ tí aláàfin lè bì kan. bábò òsì lè bì kan lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ nù àwọn náà nà ní ìgbára là ń búra àbí èmi fẹ́ jẹ́ kó tètè bẹ̀rẹ̀ sí ní pè bàbá àkókò rẹ̀. ẹ jọ níbo ń pàdé wèrè àtàsínwìn o. kò kúkú yé mi náà orí tó lẹ́nu gbàgà bí ilẹ̀kùn àfin nǹkan ayáyẹmí àfi bí pọ́wọ́ àmì tán ti sọ sún náà mi. kí náà wàá ṣe ń bí. Eh, àwọn tí ọmọ bàbá mi roko ni. ṣé ó rẹ̀ ọ́. ẹ wo bọ́dà bá mi ò sí ilé ẹ̀yin ẹ mọ́ lọ tí ẹ bí wọ́n bá ti dé ni wọ́n jíṣẹ́ fún ọpẹ́ wá wọn wá. èmi lọ fi wá gàtú o kò sí wàhálà ẹ ẹ dóná ẹ níbo ló ti rí ẹni tó dàbí ajáwé káńsù yìí o. Ah. àbúrò ta ló ń bá wí. ẹ wo ẹyin tí ẹ bẹyìn sọ̀rọ̀ náà ẹ ti máa wí ni. jọ́npọ̀ mi tó jókòó. ẹ wẹ lọ́jà ni. èèwọ̀ fúnra rẹ mọ̀ ọ mọ bí mo ti tó ó mọ mi àbọ̀ ó ti gbàgbé ni. ìgbàgbé ẹ̀ lè ṣe jẹ́lé tẹ̀ ṣe ń jọ́nà tẹ bá wá lọ́tẹ̀ yẹn jìyà gan ni. Eh. ẹ wá David sí ẹ̀yin fẹ́ mọ sakọ tí ìbá sọ yẹ ọlá bàbá bẹ̀ lára yín tó dànkárá sí yín lọ́rùn a sì mọ̀ gbogbo àwọn tán jẹ́gbẹ́ yín gan sásọ tán wọ̀rì kì í ṣe pé tòkè tilẹ̀ náà wọ̀ tán tún fi agbádá sí àti fìlà àìrówó ra aṣọ ẹgbẹ́ kọ́ ló mọ̀ yín tán fún àkàrà bòyí láti rí ẹ wá wá bí báyìí ní sẹ fẹ́ máa dọ́gbọ́n tẹ̀lé kọ́lọ́ra eh, kì eh, í mọ pé mi yín mọ̀ lù ọ. rárá náà ẹ kò sí wàhálà ìwọ ni mo bá lé jọjà rè. ó lè ọmọ olè ní ọ gògógó rẹ ó èmi lọ́mọ olè. ó lè ẹ. bẹ́ẹ̀ni òsìsàn bójú dánú bí ọ̀lẹ́ alágolo. Eh, lẹ́mi ẹ àkìntì yín sẹ́yìn náà ń bú ni tẹ̀sán dúdú bíi lè tìró. ẹ ẹ lọ jàre ah, ọláyẹmí èmi mà ló ń bá wí èmi ìwọ àmọ́ ah, mo dáàbò fún yín. Ah, èmi náà dẹ́bù fún ọ. ọ̀dà eh, bú fún mi eh. Eh, mo tún jó sákì sí bọ̀bọ̀ fún yín èmi mo sọ bẹ́ẹ̀. kórì ibú lọ́jọ́. a pàdé kò sí wàhálà. tẹ ogo ti di ẹnu ẹgbẹ́ gbàgbà bí ilẹ̀ kan. wo ọ̀gbọ́n bá rẹ̀ kan ṣọ́ra ó lè lo wọn àti kejì rẹ̀ ń jẹ́ kan ṣọ́ra fún wọn o tí ìbá inú túbú náà máa sì wà dìtì ọmọ kí mo gbà wèrè láàyè. lámìdí rẹ o lásìsì rẹ o. aláìpọ́n ọmọ ẹ̀ wá wò mú gọ́mà. lámìdí rẹ o lásìsì rẹ o. èmi ni olè ńlá ìkìfẹ́ sẹ́ mọ́ mi lẹ́yìn ọ̀làyẹ̀mí èmi ló fa àbùkù kan tó yìí àṣé gbogbo ìlú Ìpàndà ló ti mọ nǹkan tí mo ṣe tílé fi jóná mo wá dẹni yẹ̀yẹ́ láàrin ìlú àmọ́ tí apá ò bá ṣe sàn ó di dandan káka mọ́ rí mú ìfẹ́ obìnrin kúrò nínú ayé mi kí n gbájúmọ́ ìwé gbogbo ẹgbẹ́ mi ló ti jáde yunifásitì èmi jókòó sí ss2 bẹ́ẹ̀ ni ọjọ́ ń bẹ lórí bíi kàlẹ́ńdà aláfọwọ́yìí Lámídì kan ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá Láyẹmí ni. ìdí ẹ̀ nìyẹn tó fi fi èbú ara bú Lámídì lójú Láyẹmí. ó ti wá rojọ́ fún ọ àbí ó ti fẹjọ́ mi sùn ẹ̀ wo jẹ́ ń wí fún ọ àwọn ọmọ òun bàjẹ́ gan wọ́n ti bàjẹ́ jù ó Láyẹmí ó ti sọ fún mi pé bóyá òun fẹ́ Lámídì o bẹ́ẹ̀ ni èmi sì ti nífẹ̀ẹ́ Láyẹmí torí Láyẹmí lèmi fẹ́ fẹ́ sílé. ṣó fẹ́ gbòdì lọ́rọ̀ títorí Láyẹmí Lámídì ṣe lọ jí owó tó jí ló jẹ́ sí ṣùgbọ́n òwò jẹ̀bi nǹkan tiẹ̀ ṣọ̀pẹ́ tó bá wo obìnrin ló máa fẹ́ wá wò ó láyẹ̀mí yẹn náà rèé tí ó lọ ti torí ẹ̀ jí owó ìwọ tó yẹ pé wọ́n ló ná làmídì náà ló tún wá padà fẹ́ nǹkan tèmi kàn fẹ́ mo fẹ́ kó clean ara out of this thing jẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ kó má lọ dàbí ẹni pé o fi ọwọ́ ọ̀la lójú kó wọ́n dàbí èèyàn jẹ tó ti yẹ. orí orí sọ orí sọ ẹ ń wá òṣìṣẹ́ ẹ bó ní bó ní. mọ̀ lágége ajáwé òru lọ pàpà ìtapá gan. kí ló rí kí ló rí ìbọn. tàbídì àti lóòótọ́ ni pé àìrìnjànà la ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ tí èèyàn bá dé sálẹ̀ omi èèyàn ò rẹ̀ já tó ń dirun mo rí àwọn ọmọge méjì kan láàrin ìlú wa yìí àwọn ọmọ ìmọ̀ rẹ wà wọ́n rẹ wà jù wọ́n rẹ wà jù ọ́ láyẹ̀mí lọ òkúrẹ́. ẹ̀ẹ́n láìsí tó bá jẹ́ pé èmi mọ̀ pé ọ̀rọ̀ obìnrin ló fẹ́ sọ ni ṣé èmi wà á dáwọ́ aṣọ tèmi ń fọ̀dọ̀ èmi mọ̀ gbọ́ nǹkan kan ẹ̀rọ dáadáa tó ń sọ sọ́rí mo ṣe wà tí fi kú ìfẹ́ gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ obìnrin mọ́ sọ ti gbọ́. mo ṣe ọ̀rọ̀pọ̀rọ̀ gidi kan lọ́wọ́ sí mi lọ́wọ́ aṣọ. Lámídì Lámídì àwọn eléyìí máa yàtọ̀ sáwọn ní pancake tó ń tẹ̀lé kiri tẹ́lẹ̀ kódà mo ti ṣèwádìí mọ́ dáadáa yẹ̀sìn yẹ̀sìn. ah láìsí ẹ mo rò pé ṣé etí rẹ di ni àbọ̀kítà kò ní. Ah, ẹni àbùkù ni ọ dákun bó ni ọ̀nà da ó sì papọ̀ mọ́nà aeroplane Lamidi tàná tọmọ kọ́ ni tẹ̀lé o sọ ti gbọ́ ìfẹ́ gbọ́ kankan kọ̀ ọ̀rọ̀ obìnrin mọ́ eré tó jù mí rí ti tó. má rí bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ ó wù mí ká mọ àwọn ọmọ yìí lẹ́yìn okùn kan. Ah! Lamidi oníṣòro. Lamidi ẹ dúró dúró sọ pé èmi ò kún dùn èmi ò kún dùn àmọ́ àwọn ọmọ yìí wọn ò ní lọ o ìgbé ìtẹnumọ́gà ìmọ̀gùn o. Ah! kí ni mo fẹ́ ṣe o. bọ́ bá yà o. bọ́ bá lè dìbò mo ní ìfẹ́ gbọ́rọ̀ obìnrin mọ́ bóyá etí rẹ di pẹ̀lú ìtò ìtọ́ni. kí n fẹ́ ṣe o. adani wáyé o dákun gbà mí o. lámìdì rẹ o lásìsì rẹ o. lámìdì rẹ o lásìsì. lásìsì oríṣi èwo lọ́lọ́ fẹ́ gẹ̀. èyí táwọn kan fi bóbìnrin lásán ni. lórí àwọn ẹkùn ọdẹ mi fi sọ kò bẹ́ẹ̀ lu olókùnrin olè rẹ́kẹ̀rẹ́kẹ̀ ní òun lọ fẹ́ sí. ṣé eléyìí tí ó fi fẹ́ tó lè tán tó fẹ́ lé ní ọ̀fẹ́ ni àbí lè tán kàn fi yọ tójú ẹ̀ mẹ́. èmi kan èmi kan fi yọ tójú rẹ̀ lásán ni. sórí etí lọ fún fún ọ wálé tí n bá fún ọ ṣáàjì wọlé náà. Ah! tó bá gba obìnrin mu tó fi ṣe rìsàrìsà tó ṣe yẹsẹyẹsẹ kò lè mọ orí bí ọba sí tó bá yọ kú tán tó mú tójú rẹ tó bí tó mú kú lè yèrè ó tó sí tó bá dìde. mo fẹ́ bẹ irú èyí mo fẹ́ gan-an. wá sọ̀rọ̀ sí i sọ̀rọ̀ sí i ọwọ́ lè rí ìgbà. Ah! láti <laughs> sì di ọkọ ọmọge ìlú èkó. <laughs> ibẹ̀ kọ́ ní ọ́fíìsì torí wà láfíà ní àfihàn wá wo bí o. ìjọ èmi ti ń fi àwo èèbò jẹun nílùú ikọ̀ fọmọ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ tó ọ lọ́wọ́ mọ́kọjá ayé ẹ o. ẹ wo bàbá ẹ fọkànbalẹ̀ ó yẹ kí n ti wá rí i tipẹ́ ọkàn mi yóò lọ síbẹ̀ ẹ fọkànbalẹ̀ padà bẹ́ẹ̀ ló yẹ.

Lamidi Lamidi bóyè bóyè. Ó fi lu ọmọbìnrin. Bóyè. Iná gidi ni Àdìó gbélé ọ lọ́wọ́ o. Ah. Ah, tí mo fi sọ fún un pé oya bó aṣọ rẹ̀ kò mọ̀. Tí mo fi ṣe gbogbo tí mo fẹ́ ṣe tán hmm. kò mọ̀ gángan. Ah, iná gidi ni o. <laughs> Bàrẹ̀ alákọ̀ọ́rí ti pín in. Ok sọ wá rí gbogbo ọkùnrin tó bá wà wò kò lọ fẹ́ kò kan èmi mọ́ èmi ti ṣe tèmi fẹ́ ṣe tèmi. Bámúkà. <laughs> Ní sùúrù ní sùúrù náà jàre. Ṣé mo sọ fún ọ pé mo ti fi parí nǹkan tí mo fẹ́ fi ṣe rí? òun tiẹ̀ o bá kò bá tiẹ̀ lọ fẹ́ lómi èmi ti ṣe ń tèmi fẹ́ ṣe mọ́ àmọ́ sọ rẹ́lẹ̀ ẹ ó sì ní iṣẹ́ kan tí mo fẹ́ sáré fi ṣe. kí ló kàn wá o ah, ah, kí ni ṣe láì kí ni tí ọba ìwà ah, kí ló nǹkan kan tí wọ́n lọ ní àti mi wúlò kúkà lọ́wọ́ ìgbà tí wọ́n lọ lọ bá wọ́n ṣe wọ́n kí ni tí wọ́n wá ní sùn jẹ́ àlọ́ ní tẹ́tí mo mẹ́rin sí àyùbá. Hmm. báwo ló ṣe sọ yẹn kò yé mi Lámídì ti sọ̀kalẹ̀ lórí mi báyìí kí ojú mi tó là. Mm, mm, mm. ṣé èsì ṣe pé Lámídì ń sóògùn kí ni ìwọ náà tún sọ yìí ibo ni Lámídì ti fẹ́ rówó ṣoògùn àbí fẹ́ lóru bèmí náà lójú. fẹ́ búkú ni mo bá jẹ́ fẹ́ lóru wọ lójú. Jùmọ̀kẹ́ dúró náà èsì wo ló ń bá mi gbọ́ wípé ògbólógbòó lè ó ń bá mi lájọṣepọ̀ mo gbé. Ah, kí ló wá fẹ́ ṣe báyìí. kí ni mo fẹ́ ṣe Lámídì ti gòkè ó ti sọ̀kalẹ̀ mi ò rá kọ́kọ́kọ́ ṣe wájú Lámídì mọ́. àbí sọ́ọ̀kùkù fẹ́. ẹ eh, ọlọ́run ò ní jẹ́ alálẹ̀lẹ̀ yóò ní fún wọn ṣe kémi fẹ́ Lámídì. Ah, ìwọ ló lọ ọyọ tó tọyọ bọ èmi ò mọ láìkí wọn èmi ò tiẹ̀ mo èètì wọn pẹ̀lú pásán ni láìkí wọn. Ah, ìyá jẹ mi ò Lámídì ní sùúrù kí ni báyìí iye ipò ẹ̀ mọ̀ gbà mí kẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ̀ lọ́jọ́ sí tọ́sí gbádùn rẹ̀. tọ́ ní oríṣiríṣi rí kí tòun àti tọ́tà làbí ṣe sáfà. ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ̀ lọ́jọ́ gbádùn rẹ̀. ṣé ní ọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bàbá ọlọ ẹyin ló yẹ kẹ rìpílẹsì barisa àgbàdo àbá ti lọ ó yẹ kẹ ṣe rìmísì orin wọn lọ ni. ẹ̀dá fi wá ní kí bàyẹ̀ sókè ọmọ jẹ o ẹ̀yin ọmọ àkẹ́yìn. ẹ ẹ ẹ ẹyin àyùpá kọ́ yìí. ó nù ní. balaji ẹyin lẹ tó nù fúnra yín ni. bẹ́ẹ̀ni Lamidi láìsí tí ò sí. a fẹ́ mú ta lọ. ẹ fẹ́ jáde. ẹ wọ́n ní ní àwọn ọmọléèwé wa ní a ní lẹ́sọ̀rọ̀ àti lẹ́sìn papọ̀. ẹ ẹ a fẹ́ mú ni ayé ni máa ṣàjẹ́ ni ìyá ni àfojúsùnkún rí ni àbẹ̀ ìpè ní ẹ gbà mí ẹ dákun kí ló dé ná. ìyá àfojúsùnkún ọ̀rọ̀ ọmọ àjèrè rí hàn ọmọ àjèrè rí hàn. ìtì yẹn sọ òye mi ti ń ké bí ẹyẹ ẹ bá ń bí léèrè ewu lè pé. yóò yẹ yóò mọ jẹ fún mi orí mi. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ àwọn olórí burúkú ni ọ méjì lákàyè mi ò ẹbí mi pa ọ ọjọ́ náà wà ní dúró rẹ̀ ìyá ìfẹ́ yín. àwọn ọmọ yín wọ́n lọ rèpù ọmọ mi tó bá jẹ́ pé kó táwọn ọmọ yẹn ti wá ni wọ́n ti wúrú ìwà ẹni wọ́n ti gán wọn dáhùn. wọ́n wọ́n gírèpù wọn mi. irọ́ àfipá bá wọn lò pọ̀ a bá wọn sọ̀rọ̀ àwọn náà sì gbọ́ àjọ. shut up. ẹ mọ́tò tẹ̀lé ẹ̀ ń dẹ́ kó pọ̀ o ìyàwó mẹ́lẹ́ ẹ̀ ìyá rà mí dí o ìyá rà sísí o máa bọ́ ń ta owó náà wọn rẹ̀ gírèpù o máa bọ̀ ẹ̀ ẹ̀ ń dẹ́ kó pọ̀ ẹ̀ mọ̀ sí wàhálà. jẹ́ ẹ̀rù rọ̀ mọ́ ọmọ rẹ. ọlọ́run mọ̀mọ́ jẹ́ fojú sunkún ọmọ ẹbí ló dé. ìjẹsà ló ń èpè ní sátàrọ̀ ọmọ rẹ wọ́n ní agrep wọ́n fi pápá ọmọ lò pọ̀ ẹ̀wọ̀n yá. àlọ́ lámilámi ni o ẹ dákun ẹ mọ̀ jọ lọ́bì kan ọlọ́pàá yẹn ṣiṣẹ́ yín náà. ó ti dáhùn bí ọ̀tán alákọ̀ọ́ra ó tún bí ọ̀tán alákọ̀ọ́ra àwọn lílí ní méjì ni mo lọ àwọn lílí méjì ó jẹ wọn. ẹ fọlá tàwọn lórí o ẹ fọlá tàwọn lórí o ń gbádùn o. àbúrò ẹgbẹ́ gbẹ́ lájà ẹ wọ mi àwọn òfò bí ẹ bá kọ́ nílé méjì lọ ẹ̀mí kékeré méjì ni àwọn ọmọ ẹ yóò lò sí ẹ tó wá ẹ wá lọ tí ọmọbìnrin máa ń lẹ̀ á. ìfọ̀ yẹn orí yín dànù ni ẹ ní kú pé. dábàá ṣe ẹyin mínísítà Kútàntì mẹ́ni èmi jásà ìmẹ́ni Kútàntì ọkùnrin ogun ikú kaka ibi tí kaka ọkùnrin lẹ́ ké sí. that's very good tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ rí ní àgọ́ wa. àgọ́. station wa. Ah, ah, kí ló dé kí náà ṣe ń bẹ ah. èmi rò pé bóyá wíwá tẹ wá pé ní di oògùn láti ṣe tó ẹ pé tó bá gbébọn fún ọba ìgbà tí ò ní wọlé. bàbá bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ojú wa jojú àwọn tí máa ń ṣoògùn wẹrẹ káàkiri. wọ́n <laughs> ti ṣe ìkọ́ sórí <laughs> kò lè tó bá ikú tá a jẹ́. ó tán bí ọ̀tọ̀ alágbára hamidiya ti lasisi tó tó bí ah, òtún onírànlọ́wọ́ wọ́n ń bá yín sọ ẹ̀lẹ́ ò nígbà wọ́n ń bá yín sọ ẹ̀lẹ́ ò nígbà tó tó bí òtún alákọ̀ọ́ra. ó tó bí òtún alákọ̀ọ́ra. lámìdí ẹ̀gbọ́n àlísì o ṣó tọ́hún bí yóò tán oníranù. ó tọ́hún bí yóò tán alákọ̀ọ́ra. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹ ó fi ṣòkòtò pé ń pérò oko ọ̀la. ibi tí ìwà ìbìkítà ibi tó gbé wa dérè o. ẹ èmi kúkú mọ̀ pé àyànmọ́ gidi la yàn látọ̀run wa àmọ́ ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fa olúbáwá débi tá a wà yìí. ọlọ́run ló kí bá àti mọ́ mi kí wọ́n dárí jù wá ní bàbá kí ó yẹ ká fi ti bọ̀dá fẹ́lísì ó yẹ ká fi ṣàwòkọ́ṣe ni. kò sẹ́ni tí ò ní nǹkan tó gbede bíi ṣùgbọ́n kọ́lọ̀ jẹ́ kí a bọ́ nínú wàhálà táwa yìí ni. ẹ ní bọ́m̀bẹ̀. ẹ̀yin lẹ́ ò ní gbà gbogbo àwọn dúró bí ẹ̀ ń ṣeré ẹ múra sí i ẹ má tètè ń tẹ̀sí ká parí tẹ́ parí. ẹ ẹ dákun wọ́dà ẹ dákun ẹ mọ̀ bínú. ẹ tẹ́rí a lè rí pọ́nbẹ́pọ́nbẹ́ torí kinní ta fi ń gé gìgì ó ti ó ti kú. pọ́nbẹ́pọ́nbẹ́pọ́ kábà padà ní o ò lè fẹ́ nu ege. kẹ mọ iṣẹ́ tẹ ṣe. eré bẹ́ẹ̀ dùn lọ ẹ̀ẹ́dúdọ̀lẹ̀ èmi ẹ máa wo bí wọ́dà sí nàmí láì ṣe wèrè láì jẹ́ pé bóyá olú ẹ̀ wà yàbá tán tọ́jú yẹn bí bá bọ́nu eléyìí tó ìtúfàsọ́rù ẹ̀ sọ̀rọ̀ mọ́ láyé mi. Ah! Yo yo, ọkọ mọ́ mi you.